Oh,

ká lè yìn bẹ́ẹ̀ lọ ó yẹ ká lè gbéga pé bó àríbi tá a rìn kọjá àìmọye àwọn èèyàn fẹ́mi wọ́n sọnù síbẹ̀. yes lord. ṣùgbọ́n mi àti yín a tó kọjá ọ̀pọ̀ ń bẹ́nu ayé ó dàbí ìgbà fẹ́ẹ̀ ń bẹ̀ sà. ọ̀pọ̀ ń gbénu ayé inú ayé tí ń gbénu ayé tí ò sí àlàáfíà. ṣùgbọ́n mi àti yín lálàáfíà. ó yẹ ká lè yín jù bẹ́ẹ̀ lọ. ẹ ọwọ́ yín yẹn sókè. ó ní dúró mi ẹ ṣe é ó ní dúró. bá ṣènìyàn ló dúró ìbá ti padà. Oh yes! Ó oh, bá ṣènìyàn ló dúró ìbá ti sálọ. Ó bá oh, ṣènìyàn ló dúró ìbá ti wà Yes! Oh, ó nídìí wọ́n mi ẹ̀ ṣe tó lè dúpẹ́ sà. people that can think deep they are the ones that can give thanks. àwọn tó ronú ẹgbẹ́ wọn tí ẹ jọ wà nínú ẹgbẹ́ ṣùgbọ́n tí ò tó wọn. you can maybe look at your mate that are not existing. fọwọ́ àworú ipò tó ń wà. you look at your own position. ẹ̀ ń torí àwọn tí ẹ jọ bí ẹni jọ́kẹ́ náà tó yá wèrè. see the people that are born together and they are not now. sẹ́ẹ̀rí àwọn tó lè ronú délé ọ̀nà mẹ́ta ni wọ́n lọ sà. ẹ jẹ́ káwọn kan ṣeré lọ sí hospital sà. kọ́ lọ wò ó bí àlàáfíà àwọn èèyàn ṣe rí àwọn tó wá ní àlàáfíà yẹn. ẹ fi ọwọ́ yín méjèèjì yẹn kàn jù sí ẹlẹ́dàá pé ó ṣe ń sà. ẹnìkan ni ẹjọ́ sọ̀rọ̀ yẹn. ẹ kàn pariwo ògo ní ìgbà mẹ́ta la fẹ́ ké sí ọlọ́run. àfọ́dá ògo yẹn padà sí lọ́dọ̀ ni. ẹ̀yìn yẹn dáadáa ẹ pariwo ògo ní ìgbà mẹ́ta ó yẹ. dúpẹ́ lẹ́yìn lọ́wọ́ ẹlẹ́dàá ọlọ́run mo ṣe fún àánú tí mo rí gbà ọlọ́run mo ṣe fún àánú rẹ lórí ayé mi àti ọpẹ́. ẹlẹ́dàá ṣe fún àánú rẹ olúwo ṣe o ọlọ́run ó ṣe. ọlọ́run ó ṣe o. olúwo ṣe o olúwo ṣe o olúwo ṣe o olúwo ṣe o olúwo ṣe o olúwo ṣe o. jésù olúwo wọ ẹ dúpẹ́ ọlọ́run ò ṣe torí pé mi ò rí ọ lálẹ́ yìí ẹ pàkọ́dọ̀ lọ́pẹ́ yẹn a wọnú àdúrà lọ tààrà tọ́fẹ́ rí a ṣí àmì kúrò lára wa ṣùgbọ́n o gbọ́dọ̀ ní agbára ọlọ́run sà ẹnì kó dúpẹ́ ọlọ́run ṣe torí nínú pàdé òru yìí torí pé màá rí ọ àdó ọlọ́run ṣe.

kẹ́nìkan lè dúpẹ́ yẹn ọlọ́run ò ṣe kò jẹ́ irúgbìn àkóbá ẹ̀ka yẹn olúwo ṣe o kò jẹ́ irúgbìn àkóbá kò jẹ́ sí mi lọ́rùn àtọ́. ẹ̀mí náà olúwo ṣe o olúwo ṣe o olúwo ṣe o òjẹ́rọ̀gbọ̀ àkóbá ọlọ́wọ́ ṣe ọlọ́wọ́ ṣe olúwo ṣe olúwo ṣe bàbá o olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwa o olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe jésù ẹ bàbá yìí olúwa tún iná náà mi dá lórí. sẹ́nìkan oh, lè sọ̀rọ̀ báyìí ooru ìtúsílẹ̀ olúwa tún iná inú mi dá ẹ tún iná inú mi dá ẹ pariwo. Mẹ́mẹ́mẹ́. Olúwa tún iná inú mi dá o. Ẹ tún iná inú mi dá. Tún iná inú mi dá o. Tún iná inú mi dá o. Olúwa o. Olúwa o. Olúwa o. Tún dá o. Tún dá o. Ẹ tún iná mi dá o.

bí gbogbo àwọn èèyàn bá gbọ́ ẹ̀yin ọkùnrin ẹ̀ gbà sà. ọ̀pọ̀lọpọ̀ iná ló ti kú sà. ẹ gbà á ẹ fi iná tún mi dá iná tí ó gbà pé lọ́wọ́ agbára tí ayé mi wà olúwa fi iná tún mi dá ẹ pariwo òdùn ẹ. iná tí ó gbà mí. Afinato Meda. Fenato Meda. Amen. Mo fi ọkùnrin tó lè gbàdúrà tó lè sọ̀rọ̀ mẹ́ta péré ń bí. One man that can pray to stand by my side here. Mẹ́ta, God bless you, tó lè sọ̀rọ̀. Ẹnì kó sọ̀rọ̀, ó gbé tó lè sọ̀rọ̀ mẹ́ta ń bí sà ẹ pariwo sa ẹ kígbe ẹ fi iná dira fún mi àwọn tí wọn fẹ́ bọ́ ni sa deliverance là ń sọ̀rọ̀ ń pẹ àwọn tó fẹ́ bọ́ àwọn tí wọn ronú pé bí táwọn wà kọ ló yẹ káwọn wà ẹsẹ gbogbo èèyàn tí ń bẹ nínú òru ìtúsílẹ̀ ni máa gba ìtúsílẹ̀ o ṣùgbọ́n sọ pé mi ò bọ̀ lálẹ́. èmi ò bọ̀ lálẹ́. orúkọ jésù àwọn ọkùnrin yẹn dà. ẹ kígbe orúkọ jésù lẹ́ẹ̀kan. iná mi máa ń gbà mẹ́ta ni. iná tí ó já mi gbà. lábẹ́ àjàgà tí ayé mi wà. iná fọ́ọ̀lù pé ẹ pariwo ètò. iná mi lò iná mi lò iná mi lò iná mi lò. iná tí ó já mi gbà. iná fọ́ọ̀lù iná fọ́ọ̀lù iná fọ́ọ̀lù iná fọ́ọ̀lù. Nobody! Nobody! Nobody!

ẹ sọ̀rọ̀ bí ọkùnrin sà ẹ kígbe sáwọn obìnrin bẹ́ẹ̀ bí sà iná bọ́ọ̀lù bẹ́ẹ̀ iná agbáradà eléyìí tí ó gbà mẹ́ lábẹ́ méjèèmú tí ayé mi wà iná bọ́ọ̀lù mẹ́ ẹ pariwo òtún ẹ. Ilé olúwa o, ilé olúwa o, ilé olúwa o, ilé olúwa o, ilé olúwa o bọ́ọ̀lù mi ìlòlúwa bọ́ọ̀lù mi ìlòlúwa bọ́ọ̀lù mi ìlòlúwa ìlòlúwa ìlòlúwa ìlòlúwa ìlòlúwa bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi ìlòlúwa ìlòlúwa ìlòlúwa bọ́ọ̀lù mi. Yes! agbára sà ẹ dá mi agbára ẹja kan bẹ ní omi sa ẹja òjijì tó o bá fowó kẹ iná sọọkì ẹ ṣùgbọ́n òkòkò ń fowó kọ ọmọ ọlọ́run sa torí kò sí iná ọmọ ọlọ́run ò ní iná ó ní ìbálòpọ̀ lójú oorun ọmọ ọlọ́run ò ní iná wọ́n gbé oúnjẹ wo tó jẹ sà ẹ kígbe ẹ fi iná dira fún mi káyé ọmọ bá parí sọnù ẹ fi dira fún mi ẹ pariwo.

kò má wo aago tàbí ìlù sà a fẹ́ pa àtẹ́wọ́ yẹn sà ẹnì kó kígbe iná tí ó sọ mí dé èèyàn sọ́kùn ìní ó sà ẹ kígbe iná tí ó tù mí lẹ̀ lábẹ́ ìdè tí ayé mi wà ẹ ní fọ́ọ̀nù mi ẹ pariwo.

àwọn ọ̀gá mi tó wà mẹ́ ṣé ìrànṣẹ́ ọlọ́run ló jókòó yìí bóò ní ná wọ́n lé bí àtẹ́kọ́ ọjọ́. wo ayé ilé kámẹ́tì olóńdà àwọn wòlíì sẹ́ o torí ẹ̀tún mi láì dédé tó bá dójú àfọ̀dánù súnmọ́ iná là ń béèrè bá a ní nǹkan mìíràn tá a lè lò ìrànṣẹ́ ọlọ́run jókòó bẹ́ẹ̀ ìgbà aránṣẹ́ ló jókòó ọmọ ìjọ ò ní jókòó. ṣùgbọ́n má gbàgbé pé wo tógun bá dé ìrẹsẹ́ ọlọ́run máa sá fún yẹn o. When the problem comes, the minister of away ìwọ tó o jókòó wòlíì bẹ ń tòsí ná múra jókòó iná ló lè já àgàgàsà mọ ń sọ lábọ yóò rù ìjẹta pé lóru ìjẹta àwọn tó wà wà nǹkan mọ́sá ìjẹ́ mi ń bọ̀ tí kò ní ìpé béèrè nẹ́sà torí ńdọ́tọ́ bá kú ìwọ nìkan sà àṣẹ́mbọ̀ wá kú yẹn nìkan. ìgbà yẹn lọ́mọ̀ pé àṣẹ ìsọkùn tó o bá gbọ́ wájú tó rẹ̀ nìkankan tó o wẹ̀ ní lóde tó o sẹ́ni kankan tó kú ìwọ àtẹ́lẹ́dà rẹ̀ ọ̀ wà mọ̀ pé àṣì òrọ̀rùn sà ìgbà wọn gbé fíìmù kẹwàá fíìmù kékeré lè bọ́ sọ́kùn yín lóru àná. báyìí ni fíìmù àṣẹ ìbẹ̀rẹ̀ ní sà. tẹ́ bá gbẹdẹ ẹlòmí ọ̀sán lọ́dà yìí mo ń bẹ̀rẹ̀ mo lọ́dọ̀ mo lọ́dọ̀ kí ló dé tó ọ̀darí oh, mi sí ibi àwọn tí ń ta pépà àwọn eléyìí iná fẹ́ darí mi sí ilé sà. ìbú yàtọ̀ ni mi tó di ọ̀bẹ̀rẹ̀ tọ̀. àṣẹ iná ló lè sísà. now I can see within fire iná ní já àjàgàsà òru ìtúsílẹ̀ iná ló lè tú ọ́lẹ̀ ń bẹ̀ ẹnìkan wọ̀ rẹ̀ ní ẹjọ́ máa rọ́ṣà iná ńlá wọ ọ̀nà mẹ́lọ o ó sọ̀rọ̀ iná ńlá wọ ọ̀nà mẹ́lọ o iná ńlá wọ ọ̀nà mẹ́lọ iná ńlá wọ ọ̀nà mẹ́lọ iná ńlá wọ ọ̀nà mẹ́lọ iná ńlá wọ ọ̀nà mẹ́lọ iná ńlá. Africa. prayer. There is no power for people. Fire that will make darkness to flee. Fire that will make you to fall for darkness. Fire follow me. Fire follow me. Ilé olúwa bá ní orúkọ Jésù. ilé o ilé o ilé o ilé o ilé o ilé o ilé o. ilé bọ́ọ̀lù ilé bọ́ọ̀lù ilé bọ́ọ̀lù. Yes! Amen. Once you become fire, your enemies will bow for you. Once you become fire, darkness will see and tremble. But there is no fire. Children of God, they run from darkness. Somebody came to us. He said, My father. He said, Please, where do I supposed to be? Which is of these places There are two more. Daddy asking that. Is that the place? You have the power. He not just Shout. Fire that will make you to become a mighty man. Fire that will make you become a phobia to darkness. Fire for me. Enough for me. Enough for me. Ministers, please pray. Ayé ò ra kọ́dà. Wọ́n fẹ́ ra iná. They want, they want to buy fire. Abájọ, Dùhánú orí kẹrin ẹsẹ̀ ogójì olómẹ́jọ ó ní bí àwọn èèyàn yìí ọba ti rí sí àmì àti ṣe fún ẹni gbàgbọ́ sà. mo ń sọ pé ọdún eléyìí sọdún pósítà sà. this year is not for poster. ọdún etí ẹ ń rí fisikali owó fẹ́ rà sà. olùkọ́rọ̀ pósítà ni. it is not about posters. Kìí sọ̀rọ̀ ambil sà. it is not about the ambil. ṣùgbọ́n wọ́n fẹ́ ra ti ń bẹ́ẹ̀ nù ẹ̀ sà. they want to buy what. sílẹ̀ wà ń bẹ̀ sà. is there any fire in you? There is no size and wonder in your life, they will definitely flee away. Ministers please pray. Abájá máa rọrùn fún àwọn tí wọ́n bá change sí Christian láti alágbàlagbà. Fún àwọn tó wà mẹ́lẹ̀ torí pé wọ́n la máa Other ones that cross. Wọ́n á prophet ètí They say prophets are yet to be. Remember, bọ̀ ẹ kígbe sà torí a fẹ́ ẹnìkan pariwo iná gbọ́ra dà iná gbọ́ra ẹ bọ́lù mẹ́ ẹ pariwo dà. Matthew orí kẹjọ ẹsẹ̀ kẹjọ ó ní ẹ lọ wádìí ọmọdé náà lẹ́sọ̀lẹ́sọ̀ ẹ kígbe iná tí ayé ò lè rí díẹ̀ wọ́n wádìí ẹ o wọ́n àti ìgẹ́ẹ̀tì pin code yẹ. They never get the pin, your pin code. wo tí wọ́n bá gẹ́ẹ̀tì ẹ̀. If they get you. ẹ lọ wádìí olùgbàlà ẹ rọ́ọ̀dù lòun rẹ̀ ọ̀tá náà wádìí tiẹ̀ náà. Enemies are looking for your secret. nítorí wọ́n bá gẹ́ẹ̀tì ẹ̀ lọ́mọ̀ kó o sì ẹnì kò sọ̀rọ̀ sà. ẹbí náà dira fún bẹ́ẹ̀. ẹnà tí a yóò lè rí de. ẹnà dà ẹnà tí a gbọ́dọ̀ ẹ pariwo ẹ̀dùn ẹ̀. Bẹ́ẹ̀ni, ẹnà, ẹnà.

mò the people will never see the sun. wọ́n wádìí àgbà àránṣẹ́ ọlọ́nkẹ́ lórílẹ̀‐èdè. they look for all the secrets of one. àwọn àjẹ́ àgbáyé wọn lọ wádìí ẹ̀. the riches of the world search for the secrets. wọ́n nílò agbára wo nílò sà. that what kind of secret is he using. wọ́n wá lọ wọ́n ní ọ̀nà tá a fi lè mú ni pé. the only mystery. ẹ wá ibi tí ẹ rí olubi rẹ̀ sísá. let's look for the place that his place center was being buried. wọ́n wá fi olubi jáde nínú rẹ̀ they call out his placenta. bí olubi dà ẹgbà pé olùbíjáde ní àkúrẹ́ mi fẹ́ dákọ̀ wọ́n ní sà bí ẹ ṣe ń pè olùbíjáde sà iná sọ jáde sà ẹ kígbe sà iná dà ẹ sọ mi di iná bàbá mi ẹ náà ti agbára tí ẹ yẹ ò lè rí de ẹ bá lò ẹ pariwo ẹ kígbe sá olúwa wọ̀ ní agbára ẹ̀mẹ́ta ló máa gbélé ìsà samuel kejì orí kìíní kẹẹ̀ẹ́dógún bíbélì jẹ́ wípé wò ó bí alágbára ṣe sùn. look at how the mercies are falling. tó ìjà náà ṣègbè abájọ olúwa ń pe àwọn èèyàn every day. God call people every day because the mercies are falling. ẹ pariwo sá bàbá mi kí bàbá àjìyà ìjọ ẹ̀gbọ́n mi lágbára ẹlẹ́sìn ẹ̀ṣubú lójú ìjà ẹ̀gbọ́n mi lágbára ẹ pariwo ẹ̀gbọ́n mi lágbára. Ọgbẹ́rẹ́. One Guarda, guarda, guarda, guarda, guarda, of fire that is unstoppable. ẹ gbọ́ mi lágbára ẹ fẹ́ kọjá ẹ Thank you. that have been stagnated. ọ̀pọ̀lọpọ̀ àyànmọ́ ló dúró sà. some destiny have been stagnated. ṣùgbọ́n ní àyànmọ́ ò fura. sórí gbọ́dọ̀ mi ìró ń because some are even feeling. ọmọ ojú lẹ́kùn mi tó ń wà lọ́sà. they never know that. ṣùgbọ́n torí bẹ́ẹ̀ ni báyìí fọ́. ó ti rò pé ń dókun ayé sà. bẹ́ẹ̀ ni agbára sà. agbára tí ó ń bà mẹ́. bẹ́ẹ̀ ni ayé dábì dúró sí. ẹ kú òfin lọ́gbọ́dọ̀ ẹ pariwo ẹ pariwo. 감사합니다. 어, kọ́wọ́ ni tó rò ẹ kígbe torí fẹ́ sí àmì dànù. because we want to remove some. tí àmì bá ń bẹ lára èèyàn wa mọ̀ torí èso yìí sínú òde. if mark on someone they can someone can be bondage. kátó lè dè èèyàn wọ́n á rí àmì. before you been born you been born there is a mark. àmì la fẹ́ sí ẹnì kan sọ̀rọ̀ sà ẹ kígbe olúwo wọ̀ mí ní agbára agbára tí ó tẹ̀rí ọ̀tá bá fún mi olúwo wọ̀ mí ní agbára ẹ pariwo ẹgbẹ́. Thank you. fagbára dá mi lọ́lọ́. bàbá fagbára mi lọ́lọ́. amen. ẹ máa wọ ìlú tó o bá ti lágbára wọn yàn ọ̀dẹ̀ tó o bá ti lágbára wọn fẹ́ gba tì í tọ́jẹ́ tó ọ̀rẹ́ mọ́ tiwọn tó o bá ti lágbára wọn fẹ́ fi ayé hàn yàn ayé eléyìí àwọn alágbára ní gbẹgbẹ it's full the power people. ẹ tí ò lágbára. the powerless. gbàgbé. just forget about it béèyàn gbé ń tọ́ wáyé wá jẹ́ dání wọn ó gbà lọ́wọ́ ẹ̀sà. if you come up with what you want to become in the world every day. sáwọn ọkùnrin mẹ́mẹ́ kọ́kọ́ yẹn máa ló ṣẹ́jú méjì. bàbá fagbára dá mi lọ́nà o. bàbá fagbára dá mi lọ́nà. ayọ̀rọ̀ yóò fagbára dá mi lọ́nà o. àmì ogun lára mi. Iná gbé jáde ẹgbẹ́ ìwé. Gbogbo mi ọ̀gá.

For someone entered the cobwebs, there's there is a mark. Kọ́kọ́ For the spiritual husband. Ó It shows that you have this you have the mark. Ó ṣe mèrè ni. How about Semere kò If you are not having that familiar spirit, you won't have spiritual husband. Kí wọ́n tó gbé ọ̀rìnrìn dé kọ́rìnrìn tó rí ìyàn mọ́lẹ̀, àmì ní rísà. For you be trekked upon, there will be a mark ẹnì kó sọ̀rọ̀ sà. someone should talk. Genesis orí kan lẹ́sẹ̀ kẹẹ̀ẹ́dógún ọlọ́run ló lọ sàmì sí kéènì lásà. God put a mark on Cain. olólùwà ìyẹsẹ́ lè pọ̀ kóhun kúkúkú sùn ẹnì kó sọ̀rọ̀ sà àmì tí ń bẹ lára mi. kí n fi ní àbí ológo iná gbé jáde ẹ pariwo ẹ.

aṣọ wíwọ̀ àṣì ọ̀kan àrùn ọwọ́ aṣọ tuntun àṣì ọ̀kan. Putting in new clothes it doesn't mean that you are not facing the battle. Ẹ gbà sà. Pray. Amen. Mark. Amen. Mark. Ẹ kígbe sà. Shout. Àmì tí ń bẹ lára mi. The signs in me tó sọ mí sínú ògo. That sọ mí sínú ìtura. Iná ni kẹ́ẹ̀kì sà. Iná gbẹ́ẹ́ jáde ẹ pariwo ògo. Yes! Oh! being lexus has nothing to do with science. àmì. science. mo rántí ọjọ́ tí mo tó dé mọ wí the reason i'm saying this is that. ẹnu kambi dadi mo daddy, dadi a sì rà nígbà yẹn. It just I, I just drop out from uh, daddy's car. ọpẹ dada mo wá wọ fọyìlì tó tó gẹ. I put on a nice for. white. pure white. mo was so black. because cat black shoe bó wá ń lọ bá a ṣe fẹ́ challenge. targeted to challenge. àṣé àmì ọmọ agbègbè. science never knows environment. adé challenge adé lọ́nà ìṣúwá. help me to go and price that yam. èso ṣe ẹ̀ jáde. it was a uh, is this of yam then science. mo bá dé mo ṣe ń bọ́ lẹ́nu ọkọ̀ ń wò. as I was just alighting from the car. yẹ́n bàtà mi ń ro koko ẹ̀rù bẹ́ẹ̀ my shoe was just making sound. bàtà black kò ń gbẹ́nu òkè ní ìlú ká ká ká. When I get uh, before the man with uh, yam seller, how much are you selling this yam? Please just don't come with bad luck. wọ́n bá ẹlú ẹ̀gẹ́ tẹ́ aṣọ mi gan tí mi gbé mókè nínú camry lẹ́sí mo pàdé bẹ́ẹ̀ wọ́n bá ẹ̀ mójútó mi yí.

Science never knows language. Àṣé àmì kò mọ ẹ̀yà. It knows knows by uh, Àṣé ọ̀gá agbègbè mọ̀. It knows it has not to do with several Mo tiẹ̀ wo pé bóyá ìbò ni mo wá tàbí kan. Àwọn tó tó ṣe bí ẹ̀mí bẹ́ẹ̀ jalè. Tó lọ rí náà pé bóyá bí ọ̀nà òde àbí bẹ̀rẹ̀ wọn ti bí. Ah, bá padà. Òde, what's gonna happen? Kò wo ti àdúgbò mọ̀ náà. Never look at this. Mo bá oh, dọ́dọ̀ dáàdì mi padà. Wọ́n ní kọ̀dọ̀ ọdún mo ní bẹ́ẹ̀ ni. Wọ́n bá bọ́ọ̀lẹ̀. Báyọ̀ àwa mẹ́rin ẹ̀dá ń la London náà pàṣẹ débẹ̀ padà. mo rán yẹn wá pé kó ah ọmọ bínú. I'm very sorry I never knew that you are the one that hmm. sent him ẹ pé ló ní sùn yẹn how much was it yan. three thousand. just three thousand naira. ṣùgbọ́n àmì bẹ lára mi. but there was a sign in my life. three thousand. that I could be owó ẹ méjèèjì sùn. yanni three thousand. ẹnì kan kí bẹ́ẹ̀ sà. someone shout. àmì wọn ní bẹ lára mi kí fi ní ìhàn tí ó iná sí lára mi pariwo ẹ̀dùn. Thank you.

famine ní ìpọ́njú. signs is poverty sign. tí àwọn nọ́ọ̀sì bá rí o dáadáa báyìí láì tí ìrẹ̀ wọn á ní stress yìí ti pọ̀ jù. says your stress is much there is six signs. ẹ lọ sùn. just go and rest. stress àmì sà. signs. àmì ní ìpọ́njú sà. signs of poverty. abájọ tí wọ́n lè gbé wọ́n lè gbé two hundred thousand sí olówó báyìí. torí mọ̀ pé bá a bá gbé sí olówó yóò ó they just know that you are going to squander the money. ètò ṣe àmì ni wọ́n rí sà. so sign wọ́n gbé ten million twenty million sílẹ̀ ó pé báwọn kò padà bá wọn bá ń bẹ̀. àmì ìpẹ́jú lára rẹ̀ tó o bá rí àmì ṣe àmì yẹn lára rẹ̀ àmì mẹ́ta ló ṣe iná sí iná. àdúrà rẹ̀ gbà. Lórúkọ Jésù. In the name of Jesus. Àdúrà rẹ̀ gbà. Your prayer is answered. Amen. Say amen yẹn kó jù bẹ́ẹ̀ lọ. Say a louder amen. Mo ní àdúrà. Your prayer is answered. Àdúrà rẹ gbà. Àdúrà rẹ gbà. Lórúkọ bàbá In the name of the Father, Son and Holy Spirit. Àdúrà rẹ gbà. Your prayer is answered. Amen. Àdúrà rẹ gbà. Your prayer is answered. Amen. Mo ní àdúrà rẹ gbà. Your prayer is answered. Amen. Your prayer is answered amen. Àdúrà Your prayer is answered amen. Àdúrà Your prayer is answered amen. Àdúrà Your prayer is answered. Your prayer is answered. Your prayer is answered. Your prayer is answered. Àdúrà Your prayer is answered. Àdúrà Your prayer is answered. Àdúrà Your prayer is answered. Àdúrà Your prayer is answered. Àdúrà Your prayer is answered. Àdúrà Your prayer is answered. Mo ní Your prayer is answered gbogbo àpò àìsàn lára rẹ. Every man will secret your body. Ọba iná jáde. It's out by fire iná. Ọ̀pọ̀ àìsàn. Arrow of sickness. In your body out by fire. It's out by fire. Yes. Ọfà àìsàn. Arrow of sickness. Nínú àgọ́ In your body. Ọba iná jáde. It's all by fire Yes. Now be on your feet. Be on your feet. Be on your feet. You have a lasting jókòó. mother that are seated. Ẹ Be on your feet now ó sì jókòó abẹ́rẹ́ bó ṣe ju àǹtí tóyìn tó lé mi kó lu ni. abba father. ọfà. arrow. of sickness in your body. ọba is all by fire in your life ọba iná jáde ọjà jáde jáde jáde jáde àìsàn jáde àìsàn jáde jáde jáde jáde jáde jáde jáde

yàkẹ́ dàlímà kú àbárú àmà ohun tí ayé tọ́jú sí ọ̀la. evil deposit in your body. láti dá ogun lẹ̀. to stagnate you. iná gbé jáde. ayé sọ́ni ìjà kò mẹ́rin. amen. amen. In the name of Jesus. I saw pípẹ́. Àìsàn tí wọ́n dá ìgbà àti àkókò fún. Terminal sickness. Báyìí lolúwa. Just says the Lord. Ó jáde. Irúgbìn ayé lára rẹ̀. Evil seed in your body. Ó jáde. He's out. Amen. Amen. Every seed of darkness in your body iná gbé jáde. fire send it out iná gbé jáde. amen. padà lé àkàbàrú àmàlà. in the name of Jesus. irúgbìn ayé. the evil seed. iná gbé jáde. fire send it out gbogbo àṣeparí ọ̀tá. every place work of enemies. nínú àgọ́ ara rẹ. in your body. ó gbiná jà. amen ó fi iná amen. ó fi iná dà. ó fi iná dà. ó fi iná dà. ó fi iná dà. ó fi iná dà. ó fi iná dà. ó fi iná dà. ó fi iná dà. ó fi iná dà. ó fi iná dà. ó fi iná dà. ó fi iná dà. ó fi iná dà. ó fi iná dà. ó fi iná dà. Put your right hand on your head. Seven reasons that you are ineligible for sickness. Ìdí méje ló fi gbọ́dọ̀ ṣàìsàn. You must not fall sick because of seven reasons. Ìdí àkọ́kọ́ ni pé. The first reason is. Àṣà lọ́gbẹ́ nítorí ìlera wa. He was bruised. Yes. Àná ìnà àlàáfíà wà bẹ́ẹ̀ lára rẹ̀ nípa ìnà rẹ̀ àmọ́ dáradára. torí àna Jésù kọ́ ọmọ bá a sàìsàn. mo dẹ̀ ń sàlàyé ọ̀nà méje. and I told you about seven different ways that blood came out from Jesus' body. ẹ má gbàgbé pé don't forget ojú rẹ̀ ló kọ́kọ́ da ẹ̀jẹ̀. it was blood came out from his face. kí ni o tójú fi mẹ́jẹ̀ wá. why. àdúrà lọ dàbí ẹ̀jẹ̀. his prayer was like blood. he was praying Gethsemane. his blood. ó dàbí ìrù ẹ̀jẹ̀. Ọ̀gá. Master. Àná Jésù kọ́ ọ má bàa ṣàyẹ̀. Jesus was preaching not to force it. Akáyálé Màrúàdà. Adé yerue mekeba, ake yama salikaba, anaru amakaba, gbogbo ndí díẹ̀ ìsàn lára. What is called sickness in your body? Ó fẹ́ iná jẹ́ bẹ́ẹ̀. The second reason is this. He has exalted him. He has given him the name. He is above every other name. They said, What is it meant for? The name of Jesus. Every knee shall bow. And every tongue shall confess that Jesus is Lord. Sickness must bow. Because the name of Jesus is what you are. Baba. Adájáde kàlú àlá. Mo gbàdúrà. I pray. Àìsàn tí ayé parí tí àgọ́. Sickness that is finish your body. Àkàyà Adémaru Àgà. In the name of Jesus. Adamaru Àkàbaru Àgà. Àkéyà Maru Àgà. Yes. Ó gbọ́ iná jáde. Yeah. The third reason why you must not forsake. It is written. The work of Moses. The work of my hand. Command. Yes, sir. you have power over sickness. master. what is in your body that you are spending money on. tonight. ó bá iná jẹ́ sẹ́yìn iná jáde. Mo fẹ́ iná jáde. Mo fẹ́ iná jáde. Ó ní kú. That will be a portion, amen. Ó ní kú. That will be a portion, amen. Ọlọ́run ààbò. God of protection. Nílẹ̀ Goshen. In the land of Goshen. O ní kú. Amen gbogbo orísun àìsàn. every source of sickness. ó gbẹ́dà nù. pray of a man. Every source of sickness. Oh, From the battle of sickness. Oh, your life is free. Amen. From monthly sickness. Your life is free. Amen. lọ́wọ́ àìsàn àtìgbàdégbà. from terminal sickness. ayé rẹ̀ fọ́. from life is free suggestion ni doctor ni wọn ní decision. Yeah. doctor suggestion but not the decision. ọlọ́run ló ní decision lọ́wọ́. God is the decision maker. ọlọ́run ní decide the n tí mo fẹ́ God is the decision maker. so so doctor n kíá ni wọn lè kíọ. doctor kíá as body can cure. ọlọ́run ní kíọ. yes God is the only one that can cure. but people care. yamakada yamasalida. Yes. Mo gbàdúrà. I pray. O ti dọ́kítọ̀ ayé ni ò ṣeé ṣe mọ́. Wọ́n ẹni tó ń sọ it is possible mo pe Dr. Jesus. I call upon Dr. Jesus. wọ́n fi àánú dá sí i. wọ́n fi àánú dá sí i. wọ́n fi àánú dá sí i. wọ́n fi àánú dá sí i. Àkọ́kọ́ mo kí ọ̀pọ̀ àdúrà. Greetings to you all. Well done. Mo kí àwọn tí wọ́n lọ fún naming ceremony náà tí wọ́n wà nílé. Those are at home because of naming ceremony. Greetings to them má gbàgbé o. don't forget. èmi bàbá ọlọ́mọ náà ni o. I am the father of the new baby. jẹun jẹun ah. jẹun ah. sórí ẹni àyànmọ́ tí ọba ti gbàdúrà òkú àyànmọ́ ni. Any destiny that is prayerless is a dead destiny. I have that in mind. Wọn kì í gbàdúrà lọ́run. They don't pray in heaven ayé ni wọ́n ti ń gbàdúrà. they pray here on earth. torí ayé yìí ni alẹ́ èṣù wá pẹ̀lú. because the devil is here with his rod. nígbà Jésù di ayé ó o. Jesus prayed when he was here. Olúwa fúnra rẹ̀ gbàdúrà. the Lord himself he prayed. oògùn ara rẹ̀ dàbí ìwé. and his sweat was like blood. any pastor. any pastor. tàbí any prophet. or prophet. àbí anybody. anybody. tó bá ọmọ gbàdúrà. that says you should not pray. ask him that what do you rely on. ẹni bá ní àdúrà rẹ̀ ń kọ́. when I say your prayer is too much. ọpẹ́ kó fún ọ ask him to give you. A given amount of money, maybe we'll be able to give you. Alákọ̀ọ́kọ́ nìyẹn. It is compulsory for you to pray. Owó pọnà fún láti gbàdúrà. We are in the world. Àyè agbára láwàsà. It's for power. Sọ́ọ̀nù pé mo ń sàlàyé nípa àìsàn kíní kòrónà tí ní ń gbòòrò I was talking about corona. I said. Mo sàlàyé There is no more good air. Have that in mind. Tí wọ́n bá sọ pé lè lọ or ọ̀tọ̀ ni ọwọ́ omi ẹ̀ tó ń yọ lọ́la torí kò sí afẹ́fẹ́ gidi mọ́ àwọn tókù tí ó gbé ayé ó ní àwọn tí ń béèrè fún iná ẹ̀mí mímọ́. they are those that are asking for Holy Ghost fire. àwọn tó wá ní iná nínú those that fire feel. tábàrì nù náà ayé iná ayé ò lè jó wọn. the fire this world cannot burn them and evil sickness cannot be their portion because greater is he that lives in them than he who is in the world have that in mind. now listen up to me. not those that are eating throughout the day. O ní ọjọ́ àwẹ̀ ọjẹ́ You have no day to fast. You always eat three square meal. Don't you know the food you are eating is a poison on its own? Sọ ka Bíbélì ẹni. Don't you read your Bible? Níwèé Second King. Second King. Tí wòlíì ní ẹbọ ń dáná oúnjẹ tẹ́ ń pàpẹ̀tẹ́. Ẹ̀dí kejì nìyẹn. That's the second reason. Ẹlẹ́ẹ̀kẹta. It's all. Oṣù agbára la wà yìí náà. This is the month of power. Oṣù tí odidi wòlíì. The month of prophet that stopped the day. And he it to his voice. Tí Jósù àsọ pé òòrùn ọ̀gbọ́dọ̀ lọ́wọ́ tó rùn dúró. Stay where you are and he hearkened to his voice. He commanded the moon. Ọ̀gbọ́dọ̀ ṣiṣẹ́ Stop operating. You òòrùn Stay there. I am fighting right now. Òòrùn sì dúró sí gíbí And the sun hearkened to his voice. He stood there and he looked up. He saw the moon. Òṣùpá. He called it. Moon. Stay where you are. I want to fight. And the moon hearkened to his voice. And he fought that day. The Bible says, there is nothing like that. That God listens to a man. Twenty-four hours kò kú òlójú kan. Some was waiting for twenty-four hours. Even the moon. 24 hours. For 24 hours. Where is it? Ó sì da ogun lọ́jọ́ yẹn. And he fought that day. He prevail over the battle. and an ordinary man is trying to stop your work. you are unable to stop a man like you let alone stopping a son. ordinary man is tormenting you. ìwọ tó you that cannot control a man. can you control the son. Oṣù agbára ni sà. This month is a month of power. Tọ́ ọba ń ka Bíbélì tó ń ka Jeremiah. If you are reading your Bible, the book of Jeremiah and Daniel. Tọ́ ọba ti ń bárọ̀ rẹ̀ débẹ̀ o. When you get to that point. Òní máa béèrè nǹkan kan máa agbára lọ. What you be asking for is power. Tọ́lọ́ máa wò pé bó làwọn ẹsẹ̀ lo agbára tán fi rí lò. How come how are they able to use the power? Ìdí máa mú yàn kún fún. That's what made people to feel. Agbára nìyẹn. Power sòtọ́ ọba ti máa ka bẹ̀rù. ìgbẹ́lẹ́ orí nígbà pé tó sì ń kàrí pé wọ́n sì jẹ mọ́nà sí ìrọ̀lágbèjì wọ́n sì jẹ wọ́n sì yó. and the earth man in the wilderness they were well fed we be looking for food to eat. torí ń tọ́ ọkà ni ó lórí ẹ̀. because what will be in your brain box. but if you know these people they are human being like me. tí wọ́n rí agbára tí wọ́n sì dórí ayé they receive power and they turn the world upside down. there was a day we were talking about something. lórí òkè ẹ̀dẹ̀ mo ní àwọn akẹ́kọ̀ọ́ dórí I said there are they turn the world upside down and the word turned some people upside down. Àwọn kan gbìyànjú wọ́n rí agbára bàbá. Some tried, they received God's power. Àwọn bàbá Babalọlá. Wọ́n ti orí ayé gbọ́dọ̀. He turned it upside down. And some people they don't have power. The word turned them upside down. Àwọn kan ti ayé mọ́lé. There are some people they lock up the word and the word lock up some people. Àwọn kan borí ogun. Some prepare battle and battle swallow some people. Àwọn kan rí ayé mi. Some they were able to shake the earth, and the world is shaking some people. So all the talk all kọjú síbi kan. Yes. Ọkọ yìí síbi kan ni. Àwọn kan ṣẹ́gun ayé. Some conquer the world. Ọ̀tá máa ń ṣẹ́gun àwọn kan. And enemies are prevailing over some people. Àwọn kan fọ́ta lórí, ọ̀tá fáwọn kan lórí. Hmm ayé yẹn lọ wá wà tó ọ̀bálù agbára ọlọ́run. and you don't value the power of God. power makes people not to sleep. Mm. ẹnìkan ni ó gbàdúrà. somebody should pray. olúwa ró mi ní oh, agbára. oh Lord empower me. kí ni mo ní o ṣe. empower me. agbára tó tún ayé gbé. power is enough to live well. empower me. ojoojúmọ́. ẹ̀mí lò lómi lágbára agbára ó bá yẹ gbé olúwa o dálùmí agbára agbára agbára bọ́ọ̀lùmí olúwa o lómi lágbára lómi lágbára lómi lágbára agbára agbára agbára agbára bàbá o lómi lágbára olúwa o olúwa o olúwa o lómi lágbára lómi lágbára lómi lágbára agbára lù mí bàbá bàbá lómi lágbára lómi lágbára lómi lágbára agbára o agbára agbára ó yá o bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bàbá wọ́n mi lágbára wọ́n mi lágbára wọ́n mi lágbára wọ́n mi lágbára wọ́n mi lágbára wọ́n mi lágbára agbára yé yé bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi agbára agbára agbára bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bàbá o bàbá o bàbá o agbára ó yá bọ́ọ̀lù mi lónìí ó yá agbára olúwa bọ́ọ̀lù mi agbára olúwa bọ́ọ̀lù mi agbára agbára agbára bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi. olúwa wá. Torí ìgbà mẹ́rin lábẹ́rẹ́ agbára. We are going to have to pray four times. Ó sọ pásítọ̀ tí wọ́n ní lead the advance. I told a a pastor was told to lead prayer. Nìkò He was told to leave prayer for women. After his prayer, he said, You women. I just have to be secretive. Many of you, you are witches. He went to the mountain to sell books. And he called to a pastor that have called at home mo lè lò wá kẹ́ lè máa pastor nínú. let me make it for you to know that I'm a pastor. he made use of his collar. ó ní àjẹlẹ̀ yóò bí ní ẹgbẹ́ pásítọ̀. he said you will make your witness we just have to keep quiet. ìwọ́dọ̀ mo ti parí àdúrà òtún. don't untruth my prayer but I just want you to know that you have witchcraft spirit. ọdẹ sọ̀rọ̀ tán. and after talking away. wọ́n dẹ̀ pé àwọn gba program wọ́n dẹ̀ gbàdúrà bíi mẹ́rin. and four prayers were given out. ìwọ̀nyí to ease himself. Is that the mountain while he was in it himself. that same night. a cat came out. and cut off his manhood abba father. Hmm. Jesus Christ. and the ni wàá ná owó lé the money on him. wọ́n gbé <coughs> hmm. they took him to an hospital wọ́n ní kí ló dé ìgbà tí wọ́n wá pé olóògbé olóògbé ti já nọ́ọ̀sì. ah Jesus Christ. wọ́n wá wọ́n wá tọ́jú ẹ̀ lọ sí tù. they treated him there. kí ló bá yẹ ó ní wọ́n pass nǹkan sí. they pass something in his body. rọ́bà tó fi ń tọ̀. for him to urinate. nígbà wọn pass rọ́bà sí ó láwọn ọ̀nà wàá bàbá. they now wait to him daddy. a ní sọjí kan bẹ́ẹ̀ sáré bàbá. we have revival please come and help us. a program yín lọ. go away with your program. ẹ lọ bá kú. he died as a result of that ayé eléyìí tá a wà yìí. Abba Father. Ayé agbára ni. This is a word of power. Ayé kún fún ayé bàjẹ́ níwájú Olúwa. Yes sir. Ó kún fún ìwà ipá. Genesis six eleven. Ìwé Genesis orí kẹfẹ́ ẹ̀fẹ́ kọkànlá. Ó dá ayé bàjẹ́ níwájú Olúwa. Ó kún fún ìwà ipá. Nígbà tó yí padà ó ní ìjọba ọ̀run di àfagbára wọ̀. yes àwọn alágbára ti wá gbà. bàbá let's take it by force. tó fọ́ àgbàdo ayé yẹn. you want to enjoy this world. ó di alágbára láti fipá gbà ní ọ̀tá ọ̀fẹ́ nìkan kọ́ gbẹ̀sọ̀. you must be empowered enemy don't want to claim your right shout the second time. I think this guy that is the Jamaica is one of those that bought Kola àti Just hold on, where is that place? Ẹ̀kẹ́ ṣó bàbá Fada Romelagba Empower me. Romelagba bàbá o bàbá o bàbá o Romelagba Romelagba Romelagba Romelagba Romelagba. agbára o agbára o bàbá o lómìnira gbára lómìnira gbára lómìnira gbára lómìnira gbára jésù lómìnira gbára agbára ni mo fẹ́ o agbára bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi agbára ó yá o bọ́ọ̀lù mi bàbá o lómìnira gbára lómìnira gbára lómìnira gbára agbára agbára ó yá mo fẹ́ o bọ́ọ̀lù mi bàbá o lómìnira gbára lómìnira gbára agbára agbára agbára agbára ó yá bọ́ọ̀lù mọ́ lónìí agbára wọnú mi wọnú mi agbára agbára ó yá gbẹ̀mí wọ̀ agbára bọ́ọ̀lù lónìí agbára wọnú mi agbára ó yá o ó yá o wọnú mi agbára agbára agbára wọnú mi agbára agbára agbára wọnú mi agbára agbára agbára wọnú mi wọnú mi agbára wọnú mi wọnú mi agbára agbára agbára agbára wọlé mi agbára agbára agbára wọlé mi agbára agbára agbára wọlé mi agbára wọlé mi wọlé mi wọlé mi agbára oyá o oyá o oyá o oyá o agbára. Amen. Let me explain something to you. Jẹ́ kí n is not for remedy torí ejò kristian kì ṣe fún àwàdà. mo ní sàkéyèsí pé pé mo di kristi mo ti gbà sí jésù. àbàṣẹ pé jesus náà kristian. lórí fẹnu dẹ̀rí ẹ̀. it is not by mouth. agbára ni wọ́n fi ń jẹ́rìí pé mo ní jésù. you have to use power to test whether jesus. look at me sir. ọkàn gba jésù lọ́tún lọ́pẹ́ tẹ̀sẹ̀ wò mí. you are accepted jesus and you say as I am. I am a born again Christian. mo ti di àtúndì kristiani rárá o the fact òótọ́ ọ̀rọ̀ pọ̀nbélé. the bitter truth once you accept Jesus. ìyẹn ọ̀sọ́ pé o ti borí ogun. it doesn't mean that you prepare over your battle. àfikún ọ weapon. you are giving weapon to fight to conquer your battle. torí òun ti borí ayé. because he has conquered all. yóò lè kọ́ ọ láti jagun. he will teach you how to fight to prevail over the world. ó ní olórí ẹ sọ pé àwọn tó ti jà ṣẹ́gun hmm. wọ́n wò wá báwa ti ń jà. yes sir. wọ́n fọ òkan wípé máa ṣọ́ra. Bọ́ ọba gba Jésù bọ́ ọba gba Jésù bọ́ ìyàtọ̀ láìgbàgbọ́. There is no difference between you and an unbeliever. Agbára ó nínú agbára ká má yàn jẹ. You need power for you not to be cheated. Ó nílò agbára kó o lè ba májẹ̀mú jẹ́. You need power to destroy covenant. There is a covenant everywhere. Májẹ̀mú bẹ níbi gbogbo. O nílò agbára kó o lè borí agbára tí ń bẹ lágbègbè rẹ. You need power to overcome your environmental power. Àgbẹ̀fẹ́ ni mo sọ ọ̀yẹ́ pẹ́ bẹ́ẹ̀. I told you about a given environment. Ẹ̀rọ síbùtíìkì. Yìí somebody go pay. Ọmọ yóò lọ bá yá àjọ ni wọ́n. A matron. Are you selling clothes here? Ta ló kó tó máa ta sọ? Who gave you permission to be selling clothes here? Mo ti fún yàn ní tọ́ta o. Well, I have given someone permission to be selling what you are selling. You can't be selling food. Be selling orange. Huh? Abba Father. Bẹ́ẹ̀ni, ní mẹ́mẹ́. ó ṣe mẹ́mẹ́ ni ní mọ̀tẹ̀ gba ilé mẹ́mẹ́ ta ló rí ta ló fún ọ láti ẹ̀ lọ́ọ̀gbà sọ́ọ̀gù ìpín ìmọ̀tẹ̀ ń ọ̀dà máa ta jẹ́ àgbọn táwọn máa ń làjà máa ń ta mo ti fún yàn ní mẹ́mẹ́ ìyẹn ní àbí mo ti tà náà. He said, I can't sell it. In the name of Jesus, nothing will happen. You can't do anything. Jesus Christ. wọ́n lọ bá wọn sọ pé ah. abọ́ mélòó ló sì ọlọ́bọ mẹ́rin. just for. ee gbọ́ràn mi padà sí di àgbọn. Uh-huh. bẹ́ẹ̀ ni sà. Jesus Christ. níbi ọ̀kẹ́ bíi ni. it happened close to this place. bẹ́ẹ̀ ẹnìkan ta oògùn ó lọ tó oògùn. you are selling drugs irú oògùn wo ló ń tà yìí. which type are you selling? ìyẹn ní kẹ́míìsì ló ń tà ọ́fíìsì já sọ́ọ̀bù pọ̀ tí yẹn kọjá bẹ́ẹ̀ hmm. ta ló rí ẹni onísọ́ọ̀bù ni ẹni onísọ́ọ̀bù kẹ́ni. what did you mean by that? ẹni onísọ́ọ̀bù rí mi kó tó kọ sẹ́wọ̀ rí mi pé tọ́ fẹ́ máa ta náà. the owner came to me for permission before she build this shop. ọyẹ kó o rí mi. you suppose to come to me. máa ta bàtà ẹni ó ní mo ti fún yàn ní yẹ kankan sí ìta ni pásítọ̀ lẹ pósítà ó ní ta ló rí yẹn ni mo rọ́lọ̀ olóòsè rọ́lọ̀. how come. ó yẹ kó mọ̀ pé ọlọ́run fa àwọn kan ṣàṣojú sáyé. you know God has some representative in this ah. world. ó ló sọ pé mo ti lẹ pósítọ̀ rẹ ni. Ah, it is done already. ọ̀dà ìjọ wa ní sọjí. when are you starting the revival? pastor ní sunday ní ọ̀bẹ̀rẹ̀ ó ní mo cancel it. he said I hereby nullify it pastor ní mama. the pastor mummy. ẹ eh, lè cancel it. you can't cancel it. pé fíyàn jẹ́ yàjọ lẹ́jẹ̀ yàjọ ni a ṣe sọjí. it must be done. ó ní jọ mélòó pastor lọ́jọ́ méjì. ó dà sọjọ́ kankan fọjọ́ mẹ́fà lẹ̀. okay. pastor ní ọ̀pọ̀ you have the right to do one but see. ìgbà pastor ṣe sọjí pé mẹ́rin ìyàwó rẹ̀ ní stroke. after four days of revival his wife have stroke. pastor parí ìsọjí nígbà tí ọmọ rẹ̀ méjì ti wà lọ́sípítù. wọ́n yín two of his children in hospital. pásítọ̀ bá pín àpétọ̀ ẹ̀yin aláṣẹ ibi ẹgbẹ́ mi kú òbí olúwa ti ní kú òtí pẹ̀lú ọ̀ràn. transfer me God told me but I disobeyed him. wọ́n wá gbé pásítọ̀ mi wá. another pastor was transferred there. àwọn àpapọ̀ àmọ́ ọ̀la Sunday tí a ọ̀fẹ́ àbí àmọ́ fún yọ̀fẹ́. he is the permission from the woman mommy tomorrow is Sunday let's share the grace or not raise up your hands. wo bẹ́yàn ṣe ń agbára nínú ayé sáà. look at how she was using her power. lórí àwọn èyí ń bẹ still alive. Ah! Iruma was selling rice Lálébáwò. He said, "You stop buying rice from me. He said, I bought a bag. She used to two bags per day. He's supposed to be coming to me. Everybody want to. Okay, no problem. Bàtọ́ máa fi dọ́jọ́ kẹta lẹ́sẹ̀ yẹn bá wúlọ́ bá de Bùhádá àjẹná. Jesus Christ. Lébo bá ń somi ojú ẹsẹ̀ jìn gan. Wọ́n bá ní ká lọ bẹ̀ mọ́, wọ́n débẹ̀ lára màmá pé kí lẹ wá bẹ̀ mọ́ wọ́n dé kò dé. Because of the wound. Wọ́n ló mú lẹ́sẹ̀ yá ní ebi mọ̀ fún ọ pé lábọ́lábọ́ ni wọ́n máa rà. But I told you you should be buying in America. Lọ́ba wọn Bódìjà kan bọ̀ wẹ ibú. Go and meet them at Bódìjà for them to close their wound. He said, Mom is the work of sùn náà lẹ́ẹ̀mọ̀ parọ́. Ó ní jẹun ojú ẹ̀. Let me see. Lọ́ba fìyàn lọ́ba wò ó ní ṣé bí rùn. but it is not smelling. kò manage it. It can't stop people from buying food from you. It can't stop you from buying food from you. We We're managing that way. Raise up your hands. Inú ayé náà ni o. Abba Father. Wọ́n sì wà ń bẹ̀ o. She's still alive. Wọ́n sì ń fèdè fọ́ o. Ah, she do speak in tongues. Ah, fèdè fèdè fọ́ lè bàjẹ́. Kàṣà. Ọmọ gbẹdẹ fi fèdè fọ́ lọ́rọ̀ọ̀rùn jù ni. Oh Jesus Christ. Atamatama tamatama. Abba Father. Oh, woman, the prophet Evangelist. Look at the lady that was wearing a Bible today. It asked me, ah, what's wrong with you? You are speaking in tongues. She said, Ojo, you have fire, I also have ah, fire. Ah, yes, sir. We have to test each other. I also have fire. He said, I will compete with you. I am fire in your feet. What are the Masana? She said, Oh, I am there. I said, Make use of your fire. Raise up your hand. Familiars for your fire, but you have no fire. Which isn't speaking tongues. Your own way of speaking tongues. I want to eat. Yes, sir èwo tó ní sísè. wọ́n béèrè alálẹ́ àná pọ̀ wá program bọ́lọ́ ní yàgbẹ́ ńlẹ́ ni. ẹ gbé yóò tẹ̀sà. yé èwo yé. bàbá. fada. ẹ̀rọ mi ní agbọ́. empower me. wàá máa mẹ́ra. he's taking your body. ẹ̀rọ mi lẹ́gbẹ̀rẹ́. empower me. ẹ mímú o bàbá o lọ́mìlẹ́gbàrà lọ́mìlẹ́gbàrà lọ́mìlẹ́gbàrà àgbàrà. mi agbára yéé yéé agbára o agbára o bọ́ọ̀lù mi bàbá bọ́ọ̀lù agbára agbára agbára agbára agbára ó yá ó yá ó yá ó yá ó yá ó yá agbára bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi ó yá o bàbá o bàbá o agbára bọ́ọ̀lù mi olúwa o ló mi agbára agbára agbára agbára ó yá ó yá bọ́ọ̀lù mi bàbá o bàbá o bàbá o agbára bọ́ọ̀lù mi olúwa o ló mi agbára agbára agbára agbára agbára bọ́ọ̀lù mi.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 Kò lè possible. It is impossible. Ẹni tó máa kú ní òkú. Those that are supposed to die must die. Ẹni tí ó kú ní òkú. Yes sir. O lè manage ayé kò lè possible. You can no longer manage your It is impossible. You must fulfil your destiny. Àyẹ̀mọ́ rẹ gbúdọ̀ ṣẹ. I was there maybe twenty minutes after I took myself I was praying. God said to me. Some people dey na a very strong covenant behind them. bí God said three nights. ó ní ní kẹ́ẹ̀fì sí àsọtẹ́lẹ̀ wòlíì nínú wọn ọlọ́nkọ́lé. ó ní ohun tẹ́ ẹ máa tẹnu wọn ni pé lábẹ́ májàmú tó le. Just be saying under a strong covenant. ẹ lórí eléyìí tá a jọ kò mẹ́yìn ó ti dákẹ́ jù. Hmm agbára. power. agbára. ọ̀gá sàmì. pastor say amen. agbára jésù. jesus power. ó bọ́lu ayé. all of us. mo ṣàlàyé fún ọ bí ẹ ṣe ń dá ọ̀rọ̀ mọ̀lẹ́bí lẹ̀ wọ́n wá ní ọdún ni mo sọ sí jẹta mo sọ àná. I said three days ago or two days. bọ́kùnrin yẹn ṣe dá sọ̀rọ̀. the man ventured into the discussion. He brother said how dare you interrupt me. He brother said by the time through with you nobody will see the trace of your existence. àwọn èèyàn nínú ọ̀rọ̀ wo even say ah, this is very too much and they make busy. bọ́ ìmẹ̀. ní wọ́n ń padà after ọ̀dẹ́dá lọ́nà àtàkùn lọ́nà mi ó sì wọnú odò ló sì kú bẹ́ẹ̀. He died there. He died with his wife and his three children. All of them died. Ṣé wọ́n ń tẹ́lẹ̀ sí pọ́wá yẹrí? ṣùgbọ́n ẹni tí ẹgbẹ́ yẹn. but his brother people say and ah, the man said so they'll finish him. ẹgbẹ́ yẹn ti di pastor the man is not a pastor. ẹni tí wàá sùn ẹni mm-hmm. ó yes sir you are not keeping quiet. don't allow them to be successful before you wage against them. these people they are very wicked. àwọn èèyàn yìí wọ́n máa burú gan. they are they are merciless. they have no mercy for anybody. wọ́n wọ́n ìbítí ọjọ́ orí. they don't pity people's age. ọjọ́ orí èèyàn. someone's age. ọjọ́ orí èèyàn. someone's age. kí ló kàn wọ́n pẹ̀lú ọjọ́ orí. how is that them. wọ́n ìwọ àkọ́kọ́ pẹ̀lú èèyàn wọ́n ìwọ ìdágún èèyàn. they don't put time into consideration. wọ́n máa ń lo ìdágún ẹni tán yáwó owó eléle tọ́jà pé owó cooperative ló fi kàwé parí ọjà owó olóòlò ló fi kàwé parí owó olóòlò kàwé parí wọn ìlú sponsor his education when he graduated he is jobless. kí ló kọ̀ta. How is that the business of any man? Ẹjọ́ ọjọ́ orí mi ń lọ. Ẹ máa yé jìsọ́ anyhow. Ìwọ náà gbàdúrà. You have to pray. O gbọ́dọ̀ dákẹ́ bí ìyá Luke. You must not keep quiet like Luke mother. Ẹgbà ìyàwó ẹ̀gbọ́n mi ni. Hmm wọ́n kàn jíṣẹ́ ni pé olúwa ló wọ yóò dàbí lọ́dún yìí. God will surprise you this year. whenever she wake up in àwọn lọ́rùn àmàlà láǹfún ní díàrò àwọn máa kọrin kálánù dìde sí mi ò bàbá. Hmm. bí mo wo wájú. ìrònú rẹ. bí mo wẹ̀yìn wò. ìrònú rẹ. bí mo sùn lẹ̀. ìrònú rẹ. bí mo jòkó lẹ̀. ìrònú rẹ. kódà bí bí mo àṣà. ó ti ìyá Ah. request for the fourth time. master. you cannot live in this world without having a plan. it is impossible. ayé eléyìí kọ ayé táwọn èèyàn jẹ́ ń di ti ẹ mẹ́rù. Hmm. ní agbára. Empower me. Rómi ní agbára. Empower me. Kí n lè rí ayé gbé. For me to live well. Ẹ eh, nínú bàbá wo, agbára agbára agbára bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ agbára lónìí ó yá bọ́ọ̀lù mẹ́ agbára ní mo bá agbára bọ́ọ̀lù mẹ́ agbára lónìí mẹ́. agbára agbára agbára bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ agbára agbára agbára wọnú mi wọnú mi wọnú mi wọnú mi agbára agbára ó yá o ó yá o ó yá o wọnú mi wọnú mi wọnú mi wọnú mi agbára agbára agbára agbára agbára. don't injure yourself. oh Jesus Christ. What is bó ti Huh? ni. ẹ tún àdúrà yẹn gbà o. repeat it. ayé ilé ìta wà. Hmm. àdúgbò wo ló ṣe é gbé mọ́. is there any neighborhood that is good to live. àfi bẹ́ẹ̀ yọba kókó láyé lókun. unless you want to move go to his eyes. ọlọ́run gbọ́ ẹnìkan sì chẹ́ǹjì ilé bíi ilé márùn. Ah. pé ká má gbóúnjẹ lọ́wọ́ èèyàn. ó ti yọ lórí oúnjẹ wọ́n ní ọ̀sẹ̀ kò mọ̀ wọ́n wá oúnjẹ lábẹ́. ìyá wọn wá sọ fáwọn ọmọ wọn oúnjẹ lọwọ èèyàn o àwọn wá gbé ńgbà mọ́mí bá dé àmọ́ jẹ́. ó dé abẹ́rẹ́ méjì